Hello. Báwo ni Wálé? Ṣọ́nà tó ni? Ìjọ mẹ́ta. Ẹ mo fẹ́ sáré jáde ni. Ah, ẹ ó ti jáde jáde, ó sáré lọ ṣe mítìn kan. Ah, ìgbà wo ló ti rìn yẹn? Ọ̀dà kò burúkú náà máa sọ fún un. Ṣé o ti pa àwọn àbúrò náà sọ fún ọ ṣáá? it's alright it's alright it's alright àwọn náà wà ń bí wà ń bí ń gbọ́ bàbá dúdú èmi náà ni mo dúdú tiẹ̀ tó yàtọ̀ sí tèmi ah, òun náà ló máa pìkẹ̀ ṣùgbọ́n eh, that's alright kò burú ọlọ́run aṣọ́pàdé ayọ̀ okay náà. ọ̀gá o wàdà <laughs> wálé kọ́ńtà. ọ̀hún ni. ẹ bá mi kí wọn sá o. ọ̀hún ah, náà máa tó dé báyìí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tàwa sí ló ń bọ̀ àlẹ́. lẹ́yìn ọlọ́run ọba elédùmarè tí mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ehm, mo ní two wonderful people tí mo really appreciate tí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ wọn with all my heart these wonderful people here this wonderful couple and first of all I have the honour to say a big thank you to my mom mo ń pè wọ́n ní ìyá mi nítorí pé um, role mama ni wọ́n play nínú life mi she took me like one of her own and she gave me the best support I ever needed in my life ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ yẹn lágbára lọ́ọ̀ mi ló máa ń lo òyìnbó. the second person that is so dear to my heart so caring so supportive is my brother ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. nítorí um, oríṣiríṣi ẹ̀gbọ́n ló wà. ìyẹn túmọ̀ sí pé ò léèyàn kankan àfi ọlọ́run tọ́lọ́run bá dẹ̀ ń sọ yẹn náà máa ń sọ ara ẹ̀ ọ̀làwálé o gbọ́dọ̀ mọ ọmọ ẹni tó ń ṣe o láti sìn ín lọ kó tún ṣòkòtò ẹ̀sán kó lè má kẹgbẹ́kẹgbẹ́ o má rìnrìn kúrìn o ó dẹ̀ mọ̀ pé mo value education gan má torí wípé òun tọ́jú ọmọ nu ilé ẹ́ o wá máa gbàgbé life ara ẹ̀ tó bá gbàgbé life ara ẹ̀ o gbàgbé ẹ̀ for nothing sake yes o mọ̀ pé mi fúnra mi èmi gan mi ò fi education ṣe. I am very grateful to you sir mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà kẹ́ wá ọ̀rọ̀ ìṣèjọba. <laughs> Ah, okay, uh, Àwọn occasions kan máa ń wà tó jẹ́ pé wọ́n demand for public appreciation. Tí o dẹ̀ ṣe tán sí i. At the same time, èmi náà appreciate wọn lọ́wọ́. Thank you, sir láti èní lọ ní àṣẹ ti ọlọ́run èmi tí ọlọ́run gbélé iṣẹ́ ní lọ́wọ́ àti màmá tó ń wò yìí eh, ó ti di acting managing director of that company láti ní ìlọ. wow wow wow. wow. wow. wow. wow. wow. wow. wow. ọlámídé ọlámídé o ti pẹ́ ebi ń pa mí náà ah ó ní kí wàá jókòó sí dání látẹ̀kọ̀ ògùn jẹ wá. mú ìwà kí ló tó ń pariwo mi ah! ṣé ìtòrò oúnjẹ ló ṣe ń pariwo orúkọ mi bẹ́ẹ̀ yẹn. ṣé kò tóbi pariwo orúkọ ṣe. ṣé mò ń ṣeré inú kíchìn yẹn ni kò ṣe náà náà ni mo dá fún ẹ nígbà tó mọ pé ebi yẹn ń pa ẹ tó tó yẹn kí ló tó ń ya itri kò róúnjẹ bọ̀. kì í ya itri. tí mo níyàwó lé. yes kí ló tó róúnjẹ bọ̀ ah! àbí ètò gbèsè wájú ẹ ṣọ́mọ̀ pé nínú ilé àwọn kan oúnjẹ ni. fẹ́ nà mí lọ́nà ṣe fẹ́ nà mí. mi nílò ẹ ṣé mi ló bá sọ̀rọ̀ jà lórí pé mo lè bí ń pa mí over thirty minutes mo jókòó sí dání bí olófẹ́ lọ séjẹ oògùn jẹ wá. ṣé kí n kọ́ kí n kọ́ mi sínú gas kó lè jù àbí mò ń ṣeré lọ́hùn lọ́nà ṣe iná dídá yọ ẹlẹ̀ ni wọ́n lọ́kùnrin ò kì í dáná ni. òbí ṣe ń ranjú ṣé ò sí kọ́ mi ti wà nínú ẹ̀ àbí kò sí wàhálà ṣe ló gbé kó bá mi ṣe ń jẹ ọpẹ́ sí. ó dá mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ tó ń sè ló ṣe ranjú òun expect oúnjẹ ètò wà bẹ́ẹ̀ tó bá mọ̀ pé bí pa ẹ̀ gidi kó o lọ gbé kó o sè kó jiná kó o jẹun ah o fẹ́ pa mí ni ṣọ́mọ ọ̀dọ̀ ni mí sí ẹni kú kẹ́kọ́ ni mí ìyàwó ni mo jẹ́ sí ẹ ìyàwó àtọkọ máa rẹ̀ para wọn ni. ok ok ẹ bò ó fẹ́ kí n ṣe mo kówó jẹ lẹ̀ kò bá mi ṣe jẹ tẹ́mi ni màá bá bẹ́ẹ̀ gé gbogbo nǹkan ni kí ni gbogbo rọ́bìṣì náà. o bá ti kówó yẹn sáàwó kó máa àmọ́ mo ò ní ṣe kankan fún ẹ. tí ẹ nà mí. màá lọ fẹjú ẹ sàwọn tó ní ẹ torí bó ṣe ń bá lọ yìí tó bá ṣọ́ra mo fi Ọlọ́run bá búra o lè pẹ́ inú ilé mi. ó jẹ́ má fẹnu ara ẹ pèpèkúpè mi rí ọkùnrin bíi tiẹ̀ rí ó ti useless jù ah, èèyàn kọ́ làwọn ọkùnrin ẹgbẹ́ tó máa ń dáná tó máa wọ kíchọ̀ máa ń dáná fáwọn ìyàwó wọn ni. Ah, kí ló ń sọ lẹ ṣé ni ẹlẹ́rẹ̀gbẹ̀ ni ẹlẹ́rẹ̀gbẹ̀ lọkùnrin tó máa ṣe. ṣé dákẹ́ kò gbẹ́nu ẹ̀ dákẹ́ gbogbo ọkọ̀ tó ṣe é ṣe ó ń irítẹ́ẹ̀tì mi. tí ó wà ó kì í ṣá máa dáná ni kí ló ń sọ tó dúró. ọkùnrin ọ̀sẹ̀ lè dáná mú ìwà ọkùnrin ọ̀sẹ̀ lè dáná tó fẹ́ nà mí ni tó fẹ́ nà mí ni. ó ní mo ti sọ fún ẹ má fẹ́ nu ẹ pèpèkúpè. wàhálà mo lè lu ẹ o. wàhálà mi. mo lè ọlọ́pàá mo lè lu ẹ o. wàhálà tàbí mo lè lu ẹ mi o mo lè lu ẹ o. nà ọmọ àlè ni ẹ tó bá nà mí ọmọ àlè ni ẹ tí ò bá nà mí nà mí. mo wá gbàgbé ẹsẹ̀ padà wáyé fájúpadà wa tèmi yẹn padà kọ́ ni ọba ń padà wá yé fájúpadà wa tèmi ẹlẹ́sà. ẹ rọra o ẹ jọ iléeṣẹ́ yìí lẹ́yìn tí ń ṣiṣẹ́. àìní ah, ní stọọkì pa iléeṣẹ́ yìí. àmọ́ ẹ̀yin tí ń lọ nìyẹn àbí báwo. Ah, ah. tí ó pẹ́ iṣẹ́ close by ayédèfẹ́ gbọ́dọ̀ bùkọ́ sójú <laughs> ayé máa bùkọ́ ok ó ṣe yé ni mo mọ̀ pé wáyé bàtà náà wá ṣe bíi ti báyìí orí pákéjì báyìí là ń lò mo lọ yá bàtà gbà yẹn ni pé kí n lè mí tọ́pù gbogbo nǹkan tó wà bá béèrè wọ́n lè wò bí aláìṣe kí tọ́pù gbà yẹn ẹgbẹ́ mọ́tò wà ṣàná orí ló gbọ́mọ ṣe ọlọ́run lè ṣe kẹ́yìn lórí iṣẹ́ mi. welcome sir welcome sir ẹ ti ṣe tán sir ẹ sir. yes mo wà fà. mo wà. tala wọn. o oh, ẹ̀yin ṣàtì ẹ̀ṣẹ̀ resume láti leave láàárọ̀ yìí ẹ̀ sí around gbàtàn gbé wọn wá our new md lẹ́ what? new every month, kí new md. new md yóò ṣẹlẹ̀ sí. sir àwọn ni stock power. stock power sir. yìí ni ẹni sùn. Eh, kí lẹ gbé sínú bag. ẹ gbogbo ìgbà tí mo lọ sí leaf ó ní aṣọ tó yẹ kí kò lọ nígbà yẹn kí kò lọ mo máa ní kí n kò lọ lélédè pé kò lè fọ. ẹ ti wá lọlé because tí ẹ bá ti close ẹ lè múra báyìí abẹ́rẹ́ ìdíbẹ̀ ṣe múra ni ẹ múra ìmúra ẹni tó wá sọ́fíìsì ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn ọ̀wà kan wà tẹ́ máa ń wù tó ń bà nǹkan jẹ́ now àwọn thirty minutes one hour tẹ́yìn jí mọ́ títí yín yẹn tẹ́ fi ń sá lọ́lé yẹn ẹ mọ̀ kẹ́ ti bà several things jẹ́ ṣá ẹ̀mí yẹ millions tí iléeṣẹ́ yìí máa lose tí ẹ̀yin bá fi duty post yín sílẹ̀ tẹ́ sá lọ́lé now kí èèyàn wá dẹ́sìn kọ́ gbéṣẹ́ wá fún wa àwa ní láti kó nǹkan láti store mo wá rán wọn lọ bá store keeper kó release eh, equipment àti ọjà fún wọn ẹ jọ nítorí ọlọ́run ṣé wọ́n máa já store yẹn ni àbí kí ló máa ṣe. Ah, ọlọ́run náà iṣẹ́ yẹn máa dìlé nìyẹn àbí ká má rí ṣe rárá àbí kọ́ máa gbé contract wọn lọ. ọlọ́run ní jésà. ẹ ti ṣe é ṣe nìyẹn lọ́dọ̀ àná o resume lérò pé wíwá ẹ má ẹ má bínú sá torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ resume lérò. no problem ẹ bá mi nínú ọ́fíìsì we have a meeting. Yes, sir. mọ́tà ìpín bóyá èèyàn ń gbé ẹjọ́ lé ọkọ̀ wá ń rò fáwọn òbí ẹ̀ ni o ẹ̀wọ̀n kan tí wíwá fojú mi rí ìwọ̀n bá ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin náà ẹ̀wọ̀n bí mo ṣe rí ẹ̀wọ̀n kan tó sọ mí dá. ẹ sọ sí náà bàbá ẹ gbọ́dọ̀ tó máa ń sọ kí wọ́n fẹ́ sọ báyìí pẹ̀lẹ́ ilé wa káàbọ̀. ó ti ẹ̀dá tí mo bá ọ náà bí. ok ó ti ẹ̀dá tó bá mi báyìí tó tí ò bá bá mi báyìí kọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. ó ti sà mo fẹ́ afẹjọ́ ẹ̀sùn ni sà. mo fẹ́ afi ẹjọ́ mọ́ mi sùn lẹ́yìn ìgbà tó tẹ́kí lọ́ọ́ látọ̀ wàrà tí a bí ó ṣe wàá ń bọ̀ mí báyìí. mo ṣe wọn kọ fún. lókùnrin mi fẹ́ gbọ́ kankan mo ìwà àbíkú ti ń jẹ́ ojú mi dáadáa mo sọ fún ẹnjọ́ tó máa tọmọ ìmákọ́ mọ́ra bíi mo ní ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́ ọmọ tèmi kọ́kọ́ rò pé ẹ̀ẹ̀mejì náà pé bàbá tí mo fẹ́ lu ọmọ ẹ̀ yìí ṣé mo lè mú ṣá ní ọjọ́ tí n ti bí bó ṣe wà kó pa irọ́ rí mi ò bárọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ rí òótọ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. now kí ni tó lè ṣe fún ẹ láyé yìí tí ò ronú pé òkè o ah mọ́mì ẹ jọ̀ọ́ báyìí báyìí báyìí báyìí ọ̀ kó gbé no no no no. no ó dà mí lórí rú ò jẹ́ i mean i don't know. ẹ ti ẹjọ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀ kò tí ì rojọ́ ẹ ti gbẹ tí ń dàbò ẹ lọ. excuse me woman ma mo ba please madam no. Ah. please i'm sorry i don't want to sleep. ẹ wo. torí jẹ́ kí sọ ọkọ fẹ́ wọ́n yìí. ẹ wo èèyàn kí ọmọ ẹyọ kan kó di méjì o. nítorí pé wọ́n sọ pé àgbà tó bá gbọ́ ẹjọ́ ẹjọ́ etí kan tó dáa. dákẹ́járe kò é sọ dandan tó bá gbọ́ òwe kò sí mi ẹnu ẹ kúkú sọ pàgbàyà ni mí. Hmm, èmi ò sọ bẹ́ẹ̀ owó yorùbá ni mo pa. àní mi ti gbà pàgbàyà ni mí báyìí ń sìn mo gbà pàgbàyà ni mí. bẹ́ẹ̀ mọ́ mi ṣé mò ń parọ́ ni. ọ̀rọ̀ tó fi wá ní. it's okay it's okay it's okay it's okay. ìwọ ẹ lọ kó lọ pé lójú ẹ o ti yá sí. ìwé ìlànà. mo fi ọlọ́run bàbẹ́ sórí nǹkan tí n bá fẹ́ ni kò bá mi fẹ́ gbogbo nǹkan tí mi bá fẹ́ jọ bá mi jìnnà síbẹ̀ pátápátá. sọ́dọ̀ bàtà bá fọ́ ojú ọ̀fun àbí ọdún bàtà bá nà ọ̀nà pákọ̀tán tó bá kàn án ọ̀nà no no no no no no ìtura mo ṣe iṣẹ́. mo ò dé ní lajú mi sílẹ̀ kẹ́lẹ̀ kan á ba yé wọn. káàkiri inú àwọn iṣẹ́ tá máa ń ṣe. yes ah. yes yes of course ẹ uh, eh, uh, eh, right but iṣẹ́ yìí actually àwa gan fúnra wa àti ẹ̀ ti gbé kọjá ninety percent. imagine. o kí ló wá ń delay àwọn pípì láti san balance on tó nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀sìn ni pé téèmù bá ti padà dé ọ́fíìsì máa relate pẹ̀lú marketing manager yeah. so wàá lè relate pẹ̀lú wọn gbogbo any necessary things tó bá kù kàn ṣe wọ́n lè tètè ṣe káyọ̀ ti parí iṣẹ́ iṣẹ́ kéré nu gbogbo iṣẹ́ tá ń ṣe náà so ah. why don't you take time. ok kò sí problem. àbí. Yeah. and um, um, mo rò pé wọn náà wọn fẹ́ sùn mí ṣáàdì yẹn la ṣe sí. o oh, lọ́wọ́ ẹ̀yìn báyìí la ṣe sí. la ṣe sí. okay that's cool. bóyá ká kúkú débẹ̀ débẹ̀ then yeah. any other things tó bá kó ká wò ká check àwọn sàn fara. yeah yeah ó bẹ́tà. Ah! ah inú mi. ah. Yeah, inú mi kí ló dé mọ́mì náà mọ́mì sí i. báwo ló ṣe ń ṣe ẹ̀ náà. èèyàn kan ń fanú mi mi èèyàn kan ń fanú mi. èèyàn kan fanú ẹ̀bí ti báwo. Ah. jẹ́ mú kọ́kọ́rọ́ mọ́tò mọ́tò mi dà yé mi. Ah, inú mi. Diallo hospital ya Diallo oh. dìde ah dìde kò sẹ́ni kankan ní wọ́n pé mi lè dá ẹgbẹ́ dìde ah. try ah ah náà mú ìwà òde dìde kí ló ṣe é ah, ah. ìwà. ló ń fa mi lẹ́gbẹ́ yìí. àwọn ẹ̀dẹ̀ dìde náà ṣe ní. ó ń fa mi ah, ah ah kan fa mi o. rọra o ya. ẹ mọ àbùkù ẹnu sàǹsọ̀ fọ́ ikú àpẹni à ń pè ikú àpẹni tó ń pẹni. Ah! Madam, the death of your husband is so shocking and painful. ẹ pẹ̀lẹ́ madam ọlọ́run jẹ́ ká rí ròyìn it's just that um, death is inevitable tó bá ti dé báyìí kò sí nǹkan tí anybody lè ṣe sí this is sad. àwa tá a dẹ̀ wá ń bá madam kan ṣe pé ó ń wà láti máa wá sympathize pẹ̀lú yín ẹ àní irú ẹ̀ mọ́ md hmm. àti project manager wọ́n wà ní Port Harcourt for an important meeting lọ́sẹ̀ yẹn wọ́n wá síbí báyìí pé ká rí yín kó tó di pé àwọn máa dé ẹ pẹ̀lẹ́ madam. ìdààmú ìwà ìdààmú ìdè nice òun kò dàbí ejò tó gorí àpáta tí ò nípa ni tí èsì kóhun kò fún olówó kan péré bá jókòó bá jóbìnrin mo bá mu tira. mi ìwà iye ọlọ́run ṣá iye ọlọ́run very nice. madam ẹ pẹ̀lẹ́. ẹ tó bá sọ pé kò dùn yín kóun náà mo tiẹ̀ kó pa ẹ tẹ́ ká ti ṣe gbọ́ ikú ah, alùmọ́tò madam ẹ pẹ̀lẹ́ èmi ríru ẹ mọ́ ah, má ṣe o ikú ó máa ń sọ ìyàwó èèyàn di ìyàwó oníyàwó ni. Ah, ọ mà ṣe o madam ẹ pẹ̀lẹ́. ẹ ṣé o ẹ ṣeun o agogo dé fi ra sọ fún yìí torí ọ̀rọ̀ ronú yìí náà làwọn ẹbí ẹ̀ ṣe dínkù tètè sí ẹ ṣe rí mi. kí ni ládòrí nǹkan tí dókítà sọ pé ó ṣe wọ́n gan-an kò rí lè sí nǹkan kan tó ṣe fún ìwà torí kò kìí ṣe tó máa ń sick slight malaria lásán ni àbí malaria tó jẹ́ pé máa ń ṣe gbogbo yín abẹ́ kì í sick díẹ̀ níta ara yín dẹ̀ máa yá tó máa ń jẹ mí náà ah, next tí mo wà máa ṣe ní pẹ́jọ lóòkù ó dẹ̀ fi mí lẹ̀ ṣé yẹ kó ṣe bẹ́ẹ̀ fún mi ah, mo wà bá tó ṣe fún mi yọ̀ọ̀dà. wá. ta ló fẹ́ ṣe bí fún ìwà ní láìpù mi ta ló fẹ́ ṣe bí ọkọ mi. ẹ ṣe ẹ ṣe o madam akọni kan wá

ṣé bó ṣe ń ṣètọ́jú ọkọ nìyẹn ni hmm. how does it taste. very sweet. wow. Okay. Mm, mm, mm. now my turn. owó mi kí ló dé. owó ẹ wo ni ó dẹ̀ fi ń tease mi tó fi sínú ẹnu mi direct lẹ́yìn tó ti jẹ́ títí ẹ very soon ààrẹ ni màmá gèjè màmá bùjẹ báyìí màmá jẹ màmá jẹ bó ṣe wù mí. láyé mm-hmm. ṣe cannibal. Mm-hmm. but on a serious note don't you know you have a very beautiful well-shaped body. Mm. well ọlẹ́yìn náà mo kúkú ń jẹ so jẹ́ kí bọ́dì mi wà níbẹ̀. pé on a very good day tí ọba ń jẹ èèyàn máa yó but on a serious note ebi ń pa mí but ten minutes ago la jẹun náà láì ah, ṣe pé wọ́n fẹ́ lọ tà. ṣé yẹn ló ń bá ẹ sọ irú oúnjẹ yẹn kọ́ lè mi sọ. irú oúnjẹ ó wà ní o. oúnjẹ inú bedroom. <laughs> anyway ingredient yẹn ò sí nílẹ̀ báyìí àtàbà lọ sọ́jà lọ. ṣé jollof rice la fẹ́ sè mí. well ara mi is a combination of jollof rice, mm-hmm. fried rice, mm-hmm. coconut rice, and any kind of rice you can think of. Wow. kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ sọ fún mi? Jókòó jókòó jókòó. kálẹ̀ tó yẹ. Ẹni láti help me. Sọ̀rọ̀ ẹ, kí ló ṣẹlẹ̀? mi ò lè dá wà nílé yẹn so scary. so scary ṣé yẹn ló wàá mú ìmọ̀ sunkún bí ọmọdé ẹ wọ́n ti débì náà ilé mi lè you are free to come here any day anytime wọ́n mọ̀ jẹ́ kí n tó ṣẹlẹ̀ máa affect ẹ ọmọ kí ìrònú ò dá fágọ̀ ara ni. ẹ pẹ̀lú mi. <clears throat> kí wá ní jíjẹ báyìí kí bá ń ṣètò oúnjẹ. ẹni tó bá ṣe fún mi. Thanks, darling. Thank you, She, because the house um, is scary, that's why you decided not to stay at home. You want sunkún. Ọjọ́ kan la wá, ọjọ́ kan náà la máa padà. Èyí wà ní sọ pé torí pé kí n kàn ṣẹlẹ̀ sí wọn kó wá sọ pé mi ò ṣe wọ́n fẹ́ ju sáyẹn at what age mm-hmm. i'm quite sure ọlọ́ọ̀bá láàrin jùlọ kò ní jẹ́ ọ̀tọ́ àìpẹ́rù nǹkan tó ṣẹlẹ̀ sọ́kọ ìwọ ló ṣẹlẹ̀ sí àwọn ẹbí ò lè jẹ́ kó lè táìmì nǹkan tó má rẹ̀ yóò sàn àwọn ìwà àwọn tó máa ń sọ ẹ́ pàpọ̀ ló sì fọ́ba tí ò lólórí ó tọ́ ni but the same thing apply to woman bí obìnrin bá wà tó ní ọkọ bóyá ọkọ yẹn wọ́n divorce ni àbọ̀kọ yẹn kú lójijì àwọn ọkùnrin kan máa tẹ́ pé wọ́n máa take advantage láwọn ọlọ́dọ̀ọ̀dọ̀ àwọn bad elements ní gbòógbà náà ló máa rí wọn tó máa dé tó máa wọ́n máa bá ẹni tẹ́nu ọba lọ dùn nínú wọn. ọlọ́run jẹ́ kó bọ́sọ̀ alágbèdá o ẹjọ́ mọ̀ fún alágbèdá. alágbèdá rárá dáadé. o mọ nǹkan tó pẹ bẹ́ẹ̀ fine ó pèsè ọ̀nà méjì àbí mẹ́ta ìsídà kò báyọ̀ ṣòwò kó jẹ́ pé tẹ́nu ẹ̀ dùn ló bá ṣòwò tí wọ́n ti gbẹ́mìí ẹ̀ lé lórí kó dàkú bẹ́rẹ̀ máa kọjá yẹn lọ tó bá ti akẹ́ ń wá fún mi tó bá tọjà tó ò ní padà rí lọ́jà yìí mọ̀ alágbèédà kan nìyẹn. ìkejì ni àwọn obìnrin ló máa rá àwọn ọkùnrin tó pé yes wọn ni wọ́n ní àti kọrí àti tàǹpẹ̀ àti iyọ̀ àti gbogbo ẹ̀ ó ní orí ahọ́n wọ̀nyí ló wà bàtà tó bá bá obìnrin sọ̀rọ̀ right obìnrin náà rò pé kò sí kò sẹ́lómi mọ̀ láyé kọjá tó ń wò yìí àgàgà tó tẹ̀tún alọ́dé rí pé à bàbá tó bí ẹ o àbáwọn ẹbí ẹ o ọlọ́run ọlọ́run dá wọn pé owó wà lọ́wọ́ wọn agbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ báyìí ọjọ́ kan ló máa kọ̀ ọ́ dégbò tó ń máa sọ pé ó ṣe wedding pẹ̀lẹ́ nìkan ó dá ẹ mọ́lẹ̀ lójijì nìyẹn. ò ní rírú wọn ò ní wọn ò tó wà nílẹ̀ yìí bilayi lasilawa ó tó nǹkan táwọn ọmọdé wọn mọ wọn dé bá láti tẹ̀bá tẹ̀bá tẹ̀bá tẹ̀bá ṣe dáadáa now òun láti èmi ò mọ ò ti pàdé ò àti òde sọ pé láti gbàtọ kọ ẹ ti jẹ láìsí iná òòṣà ìpàdé àwọn ọkùnrin kan tó ti pè é e e mo fún ẹ láàyè láìpẹ́ láì jìnà lọ mú ẹni tó fẹ́ fẹ́ níwájú mi you understand lo mú ẹni tó fẹ́ fẹ́ níwájú mi mi mú ọkọ tó tún kù màmá ẹ náà lè nípa mi ló fẹ́ sọ ọ̀dà sọ̀rọ̀ àhàfẹ́ mi. ọ̀rọ̀ ni bàbá ẹ̀ ti sọ yín ọ̀rọ̀ gidi tó jẹ́ kókó nú ọ̀rọ̀ ó ní bàbá ẹ̀ ti bẹ́ẹ̀ sọ yẹn ìfẹ́ àgbógun kan tí mo ní lọ́kàn láti bẹ́ẹ̀ sọ ti sọ pọ̀ sórí tí ẹ ṣe bá dà ní a máa ń tún gùn ni o lọ́mọkọ̀ wálé o ṣáà lè sẹ́ pé látìgbà tí kìíní ti ṣẹlẹ̀ ọ̀rẹ́ ni pè ẹ́ àwọn jẹ́rìí ọmọ tí mo bí kẹ̀ àìmọye tó máa ti pè ẹ́ wá lọ wá kan nu wọn tí èdè wa àti ètò yíra yín dáadáa mo wá sílé ẹ́ mo wá sílé ibẹ̀ ni yìí ẹ́ wà ibẹ̀ làpọ́nlé wà. and again look here sori ọkùnrin ọkùnrin ò fẹ́ kíní kan láyè kóbìnrin believe pé àjọ ní equal right irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ikú tí kankan ò sí bẹ́ẹ̀ rárá tọ̀ tó bá lé ẹ bọ́ta pé inú lẹ́yìn ò ní sunú lé lẹ́nu tó yẹ kó ń lo nílé ò ní sun bẹ́ẹ̀ bọ́ bá lu wá irọ́ ló ń pa sotu pé ìhun tó jẹ́ pé dédé kò sí bẹ́ẹ̀ rárá tọ̀ so má gàba má ṣe báyìí don't do this níwájú ọkùnrin you have to be careful with them. láti wà mọ́ humility o gbọ́ total humility submit yourself kò lè rọ́pò ní gidi o ti gbọ́ bẹ́yẹn. zara ètò ìkòmúrò náà wà pẹ̀lú ẹ̀rọ. ṣe ló dàbí pé ẹ wà á nù mí because irú nǹkan tó wà nù mí tí mo fẹ́ sọ náà nìyẹn bẹ́ẹ̀ tí mi kọ́ mọ bí mo ṣe máa gbé sílẹ̀. Si ọ̀rọ̀ ti pé àìbóyá mi ò ríyàn pè mí mọ́ mi mo nẹ́ni tó jẹ́ pọ́kàn mi fàásì bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé ètò yẹn ni kò tí ì tó dáadáa ni mi ṣe tí ìwà sọ fún yín tí mi ti sọ anything nípa ẹ̀ àkókò tó. ó máa jẹ́ kó tó nìyẹn gbogbo nǹkan tó bá necessary láti gbogbo sacrifice sacrifice ẹ̀ to get what you want ìrọ̀rùn kí ni ìrọ̀rùn yẹ àbí. tó o bá ti happy àwọn náà ti happy. that is it that is it that is it ṣe ọkọ mi ọbẹ̀ wà ní kitchen. tó o bá ti tó o bá ti mọ ọkọ dájú mi to get your post in that company will be very difficult that's basic fact. wọ́n kí ṣẹlẹ̀ kó lọ ṣe tó fẹ́ jẹ́ fúrántì àbí màmá ẹ̀ kó tó dáná fún ẹ̀ náà tó dáná fún láti kékeré gbẹ̀gbọ́n. àbúrò mi. wọ́n á prepare our food kó dẹ̀ prepare nǹkan tó ń fẹ́ jẹ fún mi simple. <laughs> Hmm. Hmm. àbúrò mi hmm. ṣe mi rábúrò náà tẹ̀lé. ṣàbẹ́ẹ̀ rí nǹkan màmá ẹ̀gbọ́n ni ìdílé kó mi gbogbo nǹkan tá a máa jẹ ibi tó máa ṣe fún adéyìn nìkan tó máa lọ lẹ́yìn. Mr storekeeper sir ṣe rí gbogbo complacency yín ní iléeṣẹ́ yìí mi ò fi taratara láìkẹ́ rárá rárá. No, on a serious note, I don't like your lackadaisical attitude. Ah, sir ṣe rí oye pé ìgbà tí ẹ bá di pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa ti wo dictionary kẹ́ tó wà gbogbo àwọn òyìnbó yẹn ó wúwo jù mi kò yé mi ẹ jẹ́ ká wá sí tiwantiwa mi títí ẹ wá sí ti Yorùbá ẹ̀yìn yàrá sá. first of all jẹ́ kí n jẹ́ kó mọ̀ pé mi ò láì kó ṣe ń bá a ṣiṣẹ́ níbí. ṣé mi. ìwọ kọ́ èmi ni ṣé nítorí pé òun bọ̀ lọ́fíìsì mi ló ṣe dìtò yìí lo dé helmet o wọ safety jacket o fẹ́ lè wọ safety boot gan wá sọ́fíìsì nítorí kí ni kọ́ lè mọ̀ kó o ṣiṣẹ́ àbí. ẹ sà ẹ wo bí ṣe rí i pé mo dé safety element èmi ò pé nìkankan ṣe bàtà ìnáwó àsopọ̀ ẹni safety element bẹ́ẹ̀ etí tiyín ló wà bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà lè dé èmi ò rò pé onímọ̀ ibẹ̀ tó wáyé pẹ́lẹ́ ló máa kọ́ sí katakata ẹ má bínú sa ẹ kì í fi sílẹ̀ sa ẹ sẹlẹ̀ sí sa. ẹ má wọrí now mi ò bá yín ní ẹjọ́ rò mo need inventory gbogbo nǹkan tó wà nínú store yẹn. n fẹ́ ọ̀tún ọ̀tún ẹ̀ láti sọ ní pé ẹ máa keep ẹ máa fún àwọn ní comprehensive records. area sórí ẹbú rèé kí ló ń ṣe kí n tiẹ̀. àjọ ẹsẹlẹsì ah, bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ irú òun ah, ah, ẹsẹ̀ àkọ́tà àwọn làwọn ẹ̀ tí wọ́n pé tó ṣe pẹ̀lú lọ irú òun I know my age nínú ọ́fíìsì wa la ti ń ṣe ẹgbẹ́ fẹ́fẹ́ rẹ̀ ẹsẹ̀ ẹgbẹ́ mi sẹ́ ẹ máa jà ẹ máa lù ọ́ nínú ọ́fíìsì mi. mi lè lu ọ mo kàn fún wọn nìyẹn. gbogbo tí wọ́n supply tó wà ní store mo ní ìdí ẹ̀. kò bẹ́ẹ̀ dé. ló wà ní ìjẹta tó máa deliver àwọn consignment wa element mélòó ni wọ́n kó wa. element element element. ṣé ẹ kọ́ síbí ni àbí kílẹ̀ ń wò lókè. irọ́ ẹ ṣàṣẹ́mọ̀ pé gbogbo nǹkan tó wà lórí sọ́ọ̀kìpà lẹ́pẹ́ mi gbogbo nǹkan tó dẹ̀ wà lórí ó pọ̀ gan-an àbẹ̀yẹ yìí ṣé nǹkan tí a bá ti béèrè gbọ́dọ̀ lọ síbẹ̀ kí n gbobi tí màá ti mú jáde nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn hmm. ẹ ṣe rí ẹ́límẹ̀tì yìí forty eight Okay. The safety jacket ń kọ́. safety jacket safety jacket safety jacket one twenty. now ní àná um, àwọn shovel tó kó wa mélòó ni. ṣé ìta fi ń po tó fi ń po cement. èyí tó fi ń jẹun ni. ẹ dá mi lóhùn tèrè mi bá ń ṣeré. sorry sir shovel tó kó wa ní àná méjì kan bẹ̀ gbogbo ẹ̀ jẹ́ one eighty two. one eighty two ni gbogbo àbí two hundred pẹ̀lú tọkọ sínú ibi tí mi ń wò yìí eh, two hundred nìkan lé léyìí. èmi náà tọ́ bọ̀ orí gbà náà. Eh, two hundred nìkan ló sáyìn báwo ló sáyìn wọ́n kọ́ ló sáyìn two hundred. sorry ẹ má bínú sá ẹ má bínú àṣìwò àṣìṣọ ẹ má bínú two hundred ni bẹ̀rù sáwọn òbí méjì kan lọ́rùn ẹ má bínú sá. ara bẹ ṣe máa ń jalè nìyẹn ah. yes bẹ ṣe ń jalè nìyẹn ẹ rò pé bóyá mi ò ní inventory tí tó wà nínú sọ ẹ rò pé bóyá mi ò ní nítorí pé mo ń bí yín àbí ẹjọ́ yín kọ́ ẹ má wọ́ọ̀rì i know what to do. allegation lálẹ́ fi kàn mí yẹn sàn pé mo ń jalè. ọmọ kí bẹ́ẹ̀ náà ni wọ́n complain pé tí ẹ kó lọ sí site project manager sọ wọ́n ní gbọ́dọ̀ kó wá sí site pé kò sí ní tó pé ń bẹ̀. sà ṣé ìpè project manager ṣé ìpò ya wèrè. níwájú mi. ẹ má bínú sá ní nǹkan tó fi ń lọ mí ni ẹ má ẹ̀ka dààmú lórúkọ ọmọ ṣàpá o sẹ́ni ẹ̀sán ẹ̀jẹ̀ kí n fi kàn yé yín o sẹ́ni tó wà lórí ibi tẹ́ jókòó tẹ́lẹ̀ yìí lórí sí tẹ́ jókòó tẹ́lẹ̀ yìí ó ní báyé máa ń ṣe táyé máa ń yọ síra wọn torí kò sógun kò sọ tẹ̀lé látìgbà tó ti wà mẹ́. bẹ́sẹ̀ hmm. jọ máa ń jalè. bí bẹ́ẹ̀ kọ́ bí ṣe sọ yẹ kó ti yé yín ẹ̀sán ṣé kí n má tọ̀ yín sẹ́ni èmi gan owó ti wà nù ìpinnu mi pé tó bá ń padà wáyé tí bá tún padà wá tèmi ṣé kí n má ṣe hmm. ọlọ́run kẹ́mi díẹ̀ so tẹ bá padà wáyé o lẹ fẹ́ máa wá jà. o lè kọ àìsàn ẹ̀fà validation tó ń ṣe tèmi kan ni. o tọ́ ni ẹ̀yin ò gbàdúrà kẹ́ mú higher kẹ́ lọ higher level stock keeper ẹ̀ lẹ́sẹ̀ ìfẹ́ dúró sójú kan kẹ́ lè máa ráyè máa jalè àbí. kò sí wàhálà ṣé àwọn tẹ máa ṣe fún mi sìn ẹ bá ṣe kúrò níbí ẹ lọ ṣe comprehensive inventory gbogbo nǹkan tó wà ní store yẹn tẹ bá wá ṣe tán òun á wá síbẹ̀ á wá correlate wọn síra wọn. ẹjọ sign ṣùgbọ́n láìsí ẹ̀wọ̀n gbogbo iná lè ti rí bí kí lẹ́tí fẹ́ kí n ṣe òun lẹ́tí rí bí. kò tẹ́ mi lọ́rùn ẹ máa lọ ṣe. ẹ sà bóyá kò ti yé yín pé báyé ń ṣe ó ti ní báyé ń ṣe ìlú ìkẹyìn tó dé. ó ní báyé ń ṣe. ó ní báyé ń ṣe ìlú ìkẹyìn tó dé bẹ́ẹ̀ dẹ̀ ṣe dé ìlú ìkẹyìn jọ́ ìhun kákọ̀sì ẹni straight. bẹ́ẹ̀ ni ṣe máa ń jí nǹkan tẹ máa. ayé ah, kọ̀ọ̀kan o mo ń gbogbo bóyá lọ mo ti. ẹ ṣe ẹ máa wá lọ ẹ máa lọ mo ń padà bọ̀ wá bá yín o ṣáà farabalẹ̀. Ah, ẹ sà kó gbogbo bóyá. máa bá ilé ọ́fíìsì mi wá check record. ẹ tún tàka sí i. yín kan ó kù díẹ̀ fún yín gbogbo yín ni máa deal pẹ̀lú. ìgbà ọ̀tun ó máa ń wọlé wá so nígbà tí CEO wa tí wọ́n mú Mr. Ọláwálé wá fún wa as the managing director of the company gbogbo àná la ṣe kí ni la welcome wọn so nísìnyí wọ́n ti mú needs wọn Mrs. Ọlámídé eh, Babátúndé as the new chief accountant of the company. iléeṣẹ́ wa ìyá mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé everybody ni a ní láti introduce ara wa sí. Si àwọn madam orúkọ ti tèmi ni Mr. Adesina Babatunde Mustapha. orúkọ ò lè yí padà lọ tẹ́lẹ̀. Ah, as the project supervisor you are welcome ma. I am Abosede Da Silva, PA to the managing director. Orúkọ tèmi ni Desmond Oladokun. I'm the production manager of this company and èmi ni mo wà in charge gbogbo production unit pátápátá thank you. yeah orúkọ tèmi ni Dọ̀tun Aliu èmi ni accountant iléeṣẹ́ yìí thank you very much ma. <coughs> Eh, orúkọ tèmi ò yí padà èmi ni ọ̀gbẹ́ni àjùlọ tuntun ìkúdàísí store eh, keeper. orúkọ mi ni Ruth David sorry Ruth David Clark. Atanda Odunoye is my name. The receptionist. Thank you, ma'am. Àwọn ọkọ. Ó kọ̀ tèmi ni Yèmí Aláṣẹ. Mi ni kílà gbogbo ọ́fíìsì náà tó máa ń nu gbogbo bọ́jọ̀tì ní ọ́fíìsì mi kílà bẹ̀. Yọ̀mí yọ̀mí. Yọ̀mí yọ̀mí. ṣé time tó yẹ kí wọ́n máa resume sí iṣẹ́ ni. ẹ má bínú sir traffic ni. traffic ni. báwo ni kò kí n ṣẹ́jú ẹ̀ rárá. ó padà bọ̀ wá báyìí meet eh, new chief accountant oh my god so gbogbo going to introduce ara yín oh anyway orúkọ tèmi ni Elizabeth Ìṣọ̀lá èmi ni marketing manager ilé iṣẹ́. then why is she shaking. ẹjọ́ ṣèkì ó bọ̀rọ̀ ṣe ṣe wọ́n pẹ́ kí ló dé. nature tí wọ́n yẹ. <laughs> Tani. Anyway, after ti gbogbo yín dẹ̀ ti ṣe formal introduction ara yín fún the new chief accountant, màá fi àsìkò yìí bí àwọn náà bóyá wọ́n ní one or two things tí wọ́n fẹ́ sọ fún wa. Do you have anything to tell them? You know, mi ò really ní much láti sọ. Ìjú pé kẹ́ máa ṣiṣẹ́ yín bí iṣẹ́ and bí mo ṣe ń wò yìí mo rí pé ẹ máa ń ṣiṣẹ́ yín ibi iṣẹ́ èmi tí mo dẹ̀ ṣe wà yìí mo jẹ́yàn kan tí ò gbàgbà kù gbà so mo máa lọ́ọ̀bù pé ká má ṣẹ̀ra wa kí gbogbo wa lè jọ máa enjoy ara wa I'm very happy to meet you all. Thank you very much. Yeah. Um, having said that, accountant, jọ̀wọ́ wá mú chief accountant lọ sí ọ́fíìsì wọn. Let's go to the leave. Welcome. Thank you. Welcome. Project manager. Ẹja dọ́ fèsì mi. My MD. Mo fẹ́ you yìí MD bíi ti báwo? Fi gbogbo nǹkan MD. Ah. wo Office làwa yìí o strictly business tá dele ti délé a máa ma ṣe uncle uncle paparazzi yẹn so by lower lower by. officially my MD ẹ mo fẹ́ rí yín. ó dà mo ti gbọ́ kí ló fẹ́ rí mi fún. ṣé mo pé níwọ̀nba ìgbà tí mo fi dé ọ́fíìsì mo ti ń rí àwọn kankan tí mi ò like. bí kí ni. ẹ wo irú àwọn ìwà bíi ká má kà ń kọkún nonchalant attitude be late call me. ẹ ti gẹ́ẹ̀tì kan tí mò ń sọ. ẹ ẹ kí ló rí gan-an pàtó. ẹ imagine irú lady yẹn tó pẹ́ dé yẹn ṣé ẹ rí pé kò ń ṣèwà tó bójúmu nìwà yẹn ó wà sluggish because of her stature so mo fi pé position ẹ̀yẹn ní láti change ẹ̀ because position tó ń hold nínú company yìí ó lágbára so a need èèyàn tó smart tó máa mọ nǹkan tó ń ṣe kò lè máa pẹ́ débẹ̀ yẹn náà. now sọ fún mi ewu nínú méjèèjì ni ó ń bí ẹnu ṣé stature ẹ ni àbí eh, lateness ẹ ẹ wo nǹkan tí mò ń sọ ni pé she's not smart ókè ẹ wo ẹ̀yin fúnra yín ẹ wo bẹ ṣe smart ẹ wo èmi fúnra mi and look at daddy pẹ̀lú èjì wọn tó bá wà pẹ̀lú lady yẹn wọ́n smart jù lọ so what are we saying ẹ wo ẹ máa ní láti ẹ change ẹ change ah I just don't like her. Um, jẹ́ kí wá enlightening ẹ̀ sórí stature lady yẹn gangan òun làwa kó jẹ ní company yìí yes because bó ṣe rí yẹn pẹ̀lú statue yẹn òun làwa máa ń tì síwájú tó máa ń front fún wa tá a máa fi ń get àwọn big contract tó ń wọnú iléeṣẹ́ ìwà ṣètìlú lady yẹn she is a marketing strategist kò sí iṣẹ́ tó dáwọ́lé tí ó wà successful rí kò dẹ̀ sígbà tí mo gbéṣẹ́ fún tí ó ṣe on time and precisely kò disappoint mi so o ò ní any cause láti sọ pé mo fẹ́ change ẹ̀ or do otherwise ṣé torí o ò tí ì mọ̀ ní torí pé ẹ̀ṣẹ̀ meet ẹ ni you just calm down with time you will get to know her. she is a very likable person just yes come in. Um, sir àwọn documents yẹn lélẹ̀ um, to ṣe necessary things lórí ẹ̀ ó kọ̀ kù kẹ́ ẹ̀ sign. Um, okay Now it might be a later. All right, sir. Um, Bosse. Sir. Kí ló ṣe aṣùnà tó ń wá yìí? Ṣé tó ti ń ṣọ̀lẹ̀ ni? <laughs> Eh, Ṣé eh, iṣẹ́ tẹ gbé fún mi náà ni mo ṣe òru ni mo tó parí ẹ̀. And àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n wọ́n mú náà wá. Jẹ́yìn tí mo dẹ̀ tàn kò gbé ayọ̀. Má bínú, but notwithstanding, má máa wọrú aṣọ tó ń bá ìwà surface so make sure pé o yọ ọ̀dàdà Understand? yes sir sorry sir. mr lawale. má bínú kí là ń sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ kí ni kọ́tẹ́ kí ni kọ́tẹ́ ṣe ń sìn ẹ̀ ń fọwọ́ kan láṣọ ọ̀ ká sọ pa lára nínú ọ́fíìsì. she She's my PA and as my PA she ought to look good all the time so me ò expect kí ẹni tó personal assistant to be máa fọṣọ rọrùn so mo ń point her out sí me? that is in my own purview fèmi àti ẹlẹ so complain. bet ìyẹn ò sí lára ṣẹyìn kò sí lára ṣẹyìn. ó ní àwọn tí gbọ́ ẹ ṣe kí ló tún kù tó fẹ́ bá mi sọ. mi ò ní kankan bá yín sọ mọ́. o ti ń bínú jẹ́ ń gbélé lọ fún lọ́hùn. nǹkan tí o gbọ́dọ̀ gbọ́ bíi ti bá wò ó tún máa dé o ṣé bíbí ṣé ṣó mọ̀ pé bí Àbújá yẹn bọ́ ṣe ló tóbi tó yẹn after the conference àárí anywhere àárò hotel ta lè lọ́ọ̀tì until bí nǹkan bíi eleven pm ká tó wá pàpà rí yàrá kan at the end of the day yàrá kan yẹn lèmi àti pa mi jọ lọ́ọ̀tì. kí ló dé. ẹ̀yin àti pa yín ẹjọ mánéjì yàrá kan tóyìn ìwọ làánú ẹ ṣe mí jù ó ti fi iná sórí òrùn lẹ́sùn. Olamide stop it what are you trying to insinuate. ah irọ́ nígbà tẹ́yìn gbéra látòdìdí bíbá tẹ́ ń lọ sí Àbújá tẹ́ lè make reservation ahead ẹ wá sọ pé ẹ̀yìn àti pa yín tó pupa tó ní shape ẹjọ́ sí ẹ̀ room bóyá ẹjọ́ sí ẹ̀ bẹ́ẹ̀dì gan ni ta ló mọ̀ Tóyìn ìwọ làánú ẹ̀ ṣe mí jù o má fi iná sórí òrùlé sùn. come come come come come má bẹ̀rẹ̀ sí ni máa gbé ìròkúrò sínú sweetheart mi please má dá wàhálà lẹ baby baby you know I can never do that. Mm. But you trust me, you know. Ó mm. ṣàmọ̀ pé wọ́n ní nǹkan téèyàn bá gbélé. Lẹ́nu ewúrẹ́ tó ṣọ́ra ṣí ojú ẹ lẹ́ẹ̀kan ríran dáadáa. Mm. Kí ni gbogbo ohun tí tó sọ yìí? But you know I will never think or even try to cheat on you but ìwọ náà ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá yẹ pé mo kọ́ ọ́ bọ̀ ẹ̀ lẹ́nu ò fẹ́ sọ̀rọ̀. mi kakun ni i can't do such not even with my PA i can't come sweetheart you know you've never seen me with such and i will never ever try such because i love you so much i've been faithful to you you know now sweetheart look straight into my eye and tell me if you truly trust me. Do you trust me? Yes. Thank you. Now, prove it. Come to daddy. Você, você. Eh, báwo ni ṣó wa ok. i'm fine ma. mo ti wá èdè ọ́fíìsì mi ò bá ẹ̀ ń bẹ̀ bó ló lọ. mo lọ sí break ni. Ah, kí ló dé feel free mi ò ṣàgé ẹja àbí mi ò dẹnu ẹ kí ló dé ṣẹ́rù mi ló ń bá ẹ tó yẹn ah no no no no no mi ò le tó yẹn i'm not that harsh gbogbo pírọ̀dù torí mi tó ń dà pé mo lè mo ń kanra mọ nǹkan kan yẹn mo kàn try láti study ẹ ni and mo dẹ̀ ti rí i pé ọmọ dáadáa nìwọ náà pé ò kì í ṣọmọ burúkú so kò feel free láti relate pẹ̀lú mi you can share anything with me. okay. kí ló wá ń jẹ ẹ ò bá mi ra àkọ́kọ́ bá bi. apple apple ti mọ ẹ lè gbélé. no fún mi nìyẹn so that wàá lè mọ̀ pé mind mi free pẹ̀lú ẹ. okay. ṣé díẹ̀. Hmm. hmm ó dùn thank you ó ṣe. ẹ ẹ ẹ dẹ̀ lè gbélé yẹn. ṣé o fún mi tọkàntọkàn bẹ́ẹ̀ ni ó ṣe anytime ló bá ń wẹ̀ o lè wá sọ́fíìsì mi kó bá mi ṣeré kó bá mi so lè ṣe anything pẹ̀lú mi inú ìṣèyàn tó le ṣùgbọ́n kó take care ẹ̀ ṣùgbọ́n. Good. Hmm. That's good. Only loving wishing for. project manager ó máa ti wá mú iṣẹ́ yìí lókùnkùn dùn gan. ọlá bàtà ló múlò ṣàn ọlá bàbọmọ ló mú mọ yan tí o bá kí n ṣe ìwọ ní báwo ìfẹ́ gẹ̀ ti iṣẹ́ yìí mo mo mo really appreciate iṣẹ́ yìí kan ju pé kí n máa fi ṣeré lọ èrò gbọ́dọ̀ fi iṣẹ́ ṣe ọ̀rẹ́ débi pé màá máa fi iṣẹ́ mi falẹ̀ tí n bá fi ṣe falẹ̀ ó mi mo jẹ́ tó ní ẹ̀dẹ̀. mo understand and um, seriously speaking mo máa ń gbádùn iṣẹ́ gan and I really trust you that is by the way um, oral development company báwo ni báwo ló ránṣẹ́ wọn kí lè ṣe lórí ẹ̀. orí inspection wọn náà ni ni mo ti ń bọ̀ so ìgbà tí mo dé orí ilẹ̀ yẹn ilẹ̀ yẹn ó tóbi ó tún wá jẹ́ ilẹ̀ olómi hmm. tó jẹ́ pé ó máa ó máa ná wa lówó díẹ̀ and again mo gbọ́ pé àwa mẹ́rin ni a jọ ń lọ́bì fún iṣẹ́ yẹn ẹni tó bá dẹ̀ show commitment òun náà máa gbé iṣẹ́ yẹn fún. Hmm. ẹ jẹ́ kí n wo proposal wọn now gbogbo n tẹ sọ sílẹ̀ yìí sìn ó make sense àmọ́ bàbá mi máa ń pòwe kan àkókò bàbá mi láéláé hmm. àkókò bàbá mi láéláé owó ló ń jẹ kò ní jẹ̀gbàdo tí wọn bá fún wa lówó kò possible káwọn àkówó company ká fi bẹ̀rẹ̀ iṣẹ́ títí wọn pẹ̀lú gbogbo tó kọ sílẹ̀ yìí. at least mo bẹ́ẹ̀ wọ́n ti san part payment. wọ́n ti san part payment. yes. Yeah. ẹni tí mo ní kò pè wá kọ́ látẹ̀yìn. yeah she's on her way. ó ti tó ń fi kàn fà mí báyìí kí ẹni dẹni again ṣé òun ti pé a ní conference làbújá ṣáré yìí. mi ò mi ò gbàgbé mo kàn fẹ́ lọ ṣe àwọn photocopy documents. ooo àwọn documents à ń pè wọ́n eh, you go and do that má wọlé i will see you later then. Ah, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú níbo lẹ bọ́rọ̀ yìí. Um, bí nǹkan ṣe lọ sí òun sọ wípé àwọn oral development company wọ́n ti supply payment fún un ara lè ní ìdòwò láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kíákíá because àwọn ta bid fún iṣẹ́ yẹn àpọ̀ unfortunately ọmọ wa ló já sí and a lè fi nǹkan falẹ̀ mistake tàbí we have to give them a very good impression about our company. bẹ́ẹ̀ ni wọ́n ti san forty million upfront so ó kù thirty million tó máa balance wa. Mm, okay um, no problem so pm gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ sílẹ̀ bíi èèlò la máa ní láti fi bẹ̀rẹ̀ ṣe yìí. looking at the estimation, at least 25 million should be okay for now. To start with. Okay, no Uh, no problem. Um, John Toriolong, I am directing you now to release the sum of 25 million from project manager. kí wọ́n lè bẹ̀rẹ̀ you know this company is a new company tí wọ́n gbéṣẹ́ fún wa and we need to create a very good impression fún wọn so immediately tó bá ti release owó fún yín kẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́ immediately. Ah, ok ẹ jẹ́ kí n sáré lọ issue check yẹn màá mú wá sórí table yìí sọ ẹ máa put signature yẹn. that is good just go prepare the check You ló wà very important for now right. thank you. PM project manager <laughs> ah. ẹ kú ọ̀rẹ́ mi. báwo ni bóyá tí ẹ sọ̀rọ̀ gbogbo gesticulation ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. gentle lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn náà ni mo bá wà. torí iṣẹ́ tẹ rán mi náà ni sẹ́rẹ̀ àti get kínní ó hard gan-an ẹ ní sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín sẹ́rẹ̀ bó ṣe wà yìí ẹ máa mix ẹ̀ pẹ̀lú liquid yìí so ẹ máa fà sínú kínní yẹn iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn sẹ́rẹ̀ bí powder ẹ̀ ṣe wà yìí tó bá jẹ́ ẹni tó bá ní àtọ̀sí lára ni ó máa tì jáde lọ́wọ́ kan ni àìsàn yẹn máa pẹ́ nìyẹn straight ni so tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó ní ibà pọ́njú pọ́n tọ̀ ni n ò bí ìyá ẹ̀ tó bá ti gbé lu ara báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n sọ bá ti lò báyìí ó máa jáde lọ́wọ́ kan ni so ẹ má sí lù ú. o ṣe ah o ṣe. so nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn yà àwọn oṣù fẹ́ máa lọ nìyẹn torí mo náwọn client tó pọ̀ gan mo dẹ̀ fẹ́ dá lóhùn ṣé ti bí. kí tó dé títí kìtì rárá. ṣé o jẹ́rìí mi. o dẹ̀ tún jó padà sẹ́yìn ó yẹ kó mọ̀ ó yẹ kó trust mi nà. síbẹ̀ eh, client port ní pẹ̀lú ọba. o ṣe kò tẹ́ máa lọ. ẹ jẹ́ kí rárá tì ah kí là ó ṣe. fún mápàrò páńpẹ́ ọdẹ ti mójú ọ̀yà ìwọ. Mm-hmm. For your information, I am here to disappoint you cause Tony is here to stay. Bọ́mi, ṣé bóyá kò máa bá mi yọ ni? Látọ̀dún yìí tí mo ti ń wá ẹni tó máa déètì mi, ń wá àjàre ẹni tó máa dúró, ó wá fẹ́ máa fìtì náà tiẹ̀. Ah, I'm sorry, kò lè ever happen láíláí. Ah, moreover, you didn't tell me you were coming. Ah. ah. Yes. Uncle, màá ṣẹ̀ṣẹ̀ tún sọ fún mi pé mò ń bọ̀ ń bíbà. Ẹ̀wọ̀n ọkùnrin mi ẹ má bínú ẹ mọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ló jẹ́ kí kí n ṣe bẹ́ẹ̀ yẹn sí Tóyìn ẹ ṣàmọ̀ pé mo kì í ṣọmọ burúkú ẹ wá sọ pé ó yẹ kí n gba permission kí tó wá síbí báyìí. ṣó ti rí bó ṣe bíbí owó kí yẹn ṣẹlẹ̀ ó dánú bí mi ni um, ṣó ti rí ogun kan tó wà lẹ̀ yìí wọ́gán fún rẹ̀ ó ní lọ́wọ́ nǹkan tó wà lẹ̀ àdúrà ló gbà ṣó yẹ a máa fàdúrà ti gbogbo ẹni ṣó ti yẹ ó ní láti máa ṣe ohun tó ń ṣe yẹn má wọrí ṣùtìrì ní situation tí mo wà yìí ìwọ náà máa support mi ó yẹ kó máa bá mi bá Tóyìn sọ̀rọ̀ kó máa calm me down kó lè dúró tì mí látìgbà tí mo ti dé kó kí n ṣe pé mi ò déètì àmọ́ ká tó rí few months nǹkan burúkú kan máa ṣẹlẹ̀ sí wọn ṣáá ni and eh, ogun tó wà nílẹ̀ yìí ó gba àdúrà kò dẹ̀ sí ti agbára àdúrà ò ká. kò ní ṣẹlẹ̀ mọ́ kò kò ní ṣẹlẹ̀ mọ́. àmín àmín má bínú ṣùgbọ́n my uncle. ǹjẹ́ mm, sáré lọ bá Tóyìn nílé kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tán síbẹ̀. ẹ má bínú sọ no problem no problem. my uncle. màdà ìwọ náà má bínú. ọlámídé ọgá ilé ìtọkàn yọjú sí wa wẹ́rẹ́ báyìí. àkèrè <laughs> ewu lọ́sàn-án ṣé kò sí ṣá. Ah, ah, kí ló wà nínú pé kí wàá kí ẹ ṣé wọ ni. àná ah, kò ń ṣèwọ náà mo rí ilé àbíṣepọ̀ wá kí mi. bí pé ń kọ. bí pé bí pé ti jáde ṣáré. ẹ̀ẹ́. Eh jíde náà wà ńkọ́. jíde ti lọ sí school. ìwọ nìkan ló wá dá wà lé. èmi nìkan ni o. ó dẹ fílò lè. fílò lè àbí tí mo mi lára náà. ẹnu yẹn kan wá appreciate pé mo wá kí ẹ. Ah, mo rí lè appreciate ah, mi. àmọ́ àbínú jọ mo ní oúnjẹ kan tó mò ń ṣe màmá jóná kì í ṣẹ̀kẹ́. ok bàbá aláṣẹ. any anything test eh, bóyá. gbogbo eh, tó máa ṣẹlẹ̀ nígbà tó bá ra oògùn ìdí gẹ́gẹ́ bí oṣù tí ẹ̀gbọ́n ẹ̀ ti lọ tó bá dé wọ́n lè fi fún un ṣe bí ọkùnrin wa ni máa ṣe bí ọkùnrin tó ṣẹlẹ̀ ní pé àwọn fẹ́ dé nìkan tó ti tún padà wáyé ẹ̀ṣọ́ tó kà. ẹ pẹ̀lẹ́ ṣe. jíde. mo but today we become kọ́ mọ̀dá ṣayé Our àwa méjì là ń ṣe. ẹnì kejì wá oh just right behind you. ọ̀lẹ́ gbígbé rọ́ọ̀kì. ó ṣẹ̀dé ni. Um, anyway let me do the grand introduction ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa parí ẹ̀. so mo mọ̀ pé mo ra yín tẹ́lẹ̀ o you've been childhood friends and you've been together for long mm -hmm. but officially I am doing the formal introduction um, Olamide meet Adebimpe Adebimpe meet Olamide my niece <laughs> and um, Olamide this is my sweetheart, my fiancée, and by the special grace of God, my future wife. future wife. yes. ní ìgbà wo lẹ́yìn àti ẹ bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ future wife ń wọlé síbẹ̀. lámìdí oh. ó kì í ṣọmọdé náà ṣé a nídìí láti máa sọ ìgbà tí a bẹ̀rẹ̀ eléyìí àbí ìgbà tí kinní kan ṣẹlẹ̀ I wonder. ó ti ṣẹlẹ̀ nìyẹn náà so iye ọkọ ẹ máa gbáradì omi tútù sí ìyàwó yín lẹ́sẹ̀ <laughs> ìyàwó wọn náà lọ kí ọkọ ẹ lọ kí ọkọ ẹ. She's not longer my friend again let me go and meet her. lọ kí ọkọ mi. ìlú ìṣèwé náà ṣe níyà ọkọ. èmi mà ti gba ah, ìyàwó mi. òní tọ́ìsì. má wọrí mímí báyìí ni màá dúró ti máa plan wedding yẹn. ẹ̀dá gbára ah. ọlọ́run. hello Bímpé ẹ eh, mo wà okay ìwọ ńkọ́ ilé mo wà ìwọ ńkọ́ mo lò wà ọ oh, okay kò sí wàhálà a lè rí àti tí ọ̀la nà kò sí àbí kí ló fi ọ. bet uncle Wale kí ni problem yín pẹ̀lú kẹ́ọ̀ yìí kí ló fa ṣòwò à ń lé ṣọ́ọ̀sì ń lè gbà ó lẹ̀ má kí lẹ̀ ń ríra fún kúrò rẹ̀ yín ni mẹ́. Ah. bí n pè ni mò ń bá sọ̀rọ̀ náà moreover mo ti introduce yín síra yín so kí tó wá ní big deal níbẹ̀ and again john torí Ọlọ́run i don't owe you any explanation she is my fiance and ntaba bára wa sọ àárín ara ló wà. Ah, ah, ẹ máa gbọ́n nǹkan tẹ́ ẹ̀ ń sọ she is my fiance and it's your life your life ṣé ẹ mọ̀ pé life yín life mi ni torí mi ò mọ̀ nǹkan tó tẹ́rí lára girl yẹn gan in the first place she is not beautiful kò fine ó kọ̀ kò fine ugly she no gree ugly uh, though ó fine díẹ̀ uh, eh, mi kò like girl yẹn ni i just don't like her ọ̀rọ̀ ò dá lẹ́nu and àbúrò ọ̀rẹ́ yín ni ẹ̀ eh, dẹ̀ fipò wrong. jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín sotiri ó fine bí ó fine but in love and like am monkey no fine but mo fẹ́ bẹ́ẹ̀ ṣó ti yẹ kò sí tó kàn ẹ́ bẹ́ẹ̀ ṣó wá rí i ní ọ̀rọ̀ yìí pé àbúrò ọ̀rẹ́ mi ni ìyẹn gan-an ló wá jẹ́ kí n like ẹ̀ jù nítorí pé mo rí i pé ilé eré ló ti jáde ìdí nìyẹn gan ti ṣe like ẹ̀ tó jáde láti ilé rẹ̀ ẹ̀yin bá sùn ẹ̀ ń bá jí nínú ilé wọn tẹ́ fi mọ́rú ilé ilé tó ti já ẹmọ wà tó wà lára ẹ̀ èmi kù sọ tèmi fún yín torí ẹ̀ ní gbọ́. ẹ máa gbà mí lọ́wọ́ lámìdí irú wàhálà ò lélẹ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú fiantí mi ṣé mo intervene sínú private life wọ ẹ rí ńgbà tó o má rì ni. tí ẹ̀ mọ́ tèmi tèmi rò ní wò pé wedding gown ni. òrùka máa tó dọ́wọ́ di olólùfẹ́ rẹ̀ mú kò sẹ́ni tó lè yà yín títí láéláé. ibi awilade ọ̀rọ̀ bùṣe ẹ kú gbádùn láti lè ní. bẹ́ẹ̀ ṣe ń plan níbí báyìí bẹ́ẹ̀ lèmi náà plan nílé mo wá wò pé ah instead ti máa fi máa wà ń lé máa plan kí kúkú wá jọ yín bí báyìí wo bí n pé ọ oh, gbogbo preparation yẹn àjọ máa ṣe ni mi fẹ́ kójú ẹ̀rọ kó tó dọjọ́ wedding gbogbo fẹ́ ra gbá ni o fẹ́ ra wo ni mo wà ń bí fún ẹ wọn náà kí nẹ́ni ní mọ̀sán ká mú kíkan sórí bó ṣe wà yìí dúdú ẹ̀ báyìí ló máa ń yan yan yan yan mu. mo ṣe mo ṣe gan ẹ jọ níbo ló wá ń gbé báàgì. Ah, mo ní kí wọ́n bá ẹ ṣe preparation wedding ah, ah, ṣé o like ẹ ah, a ní mi fẹ́ stress ẹ mi tiẹ̀ fẹ́ kó ṣe wàhálà kọ̀ọ̀kan mi fẹ́ kó ju ẹ rough so gbogbo nǹkan tó bá fẹ́ ṣe mo wà á lé fún ẹ ṣó ti gbọ́. mo trust yẹ aburo mi ẹ oh. ṣe jàre ọkùnrin you always have my back. Ah ah. That's good. <laughs> ṣe gan-an wo kọrí láti tiẹ̀ máa sùn kó máa jí ilé wá dùn o ọkọ ló ń fọṣọ. <laughs> kò ní ìdúrà rárá ẹbí fún nǹkan mi bí bá jẹ wọlé jèrè. wo mẹ́sàn pé wọ́n fọṣọ ilé wa dùn ọkọ ló ń fọṣọ ọkọ ló ń pamọ́ ọkùnrin dẹ̀ good. ìyá àbẹ̀rẹ̀ good. bọ́ọ̀dì wọn yẹn jẹ́ pọ̀ lù. mo máa ń lò dáadáa mo mọ ohun tí bá ti fọ mo dẹ̀ mọ ohun tí bá fọ trust me. kí ló dé gan náà a máa ń pẹ́ ọ̀rọ̀ yìí lówe ó máa láronú kí ni gbogbo nọ́ọ̀sẹ̀ ìṣẹ̀jọ́ ń pàfọ́ọ̀mù yẹn ẹ̀yà ẹ̀yà kẹrì ẹ̀ wọlé kí ni gbogbo yẹn ṣé mi ò láwọn àbúrò ni àbí mo ní cousins àbí niece tó lè wá bá mi máa prepare wedding mi tó wá jẹ́ àbúrò ẹ̀ ló wá fẹ́ máa bá mi prepare ṣebí ọ̀nàbìnrin ló máa ń ní ló máa ń ló máa ń ní wedding kí ni gbogbo nonsense yẹn náà tó bá yẹ pé bí àwọn wedding planners ṣe máa ń ṣe nìyẹn tó máa ń jókòó ti àwọn couples ṣé o pé máa work out bẹ́ẹ̀ ni. ẹ máa gbà mí kí ló ń ṣẹlẹ̀ èso rọ́pà dídà òun lajà kí ni tèmi pẹ̀lú ogun tó ń ṣẹlẹ̀ ń sìn no tell me nígbà tó wọlé ẹjọ́ kíra yín ẹ rẹ́rìn síra yín ẹ yọ̀ mọ́ra yín ó wọlé tọ́sìn ó fẹsẹ̀ mi bẹ̀rẹ̀ sí máa bá mi argue máa accuse me falsely kí ló ṣẹlẹ̀ kó yé mi. jọ mo fẹ́ bí ẹ kọ̀ọ̀kan ṣéèyàn lè dé ejò mọ́ fìlà jọ mo bí ẹ. ejò ikú nìyẹn. bẹ́ẹ̀ ẹ má pa mi wálé mo fi ọ̀run bẹ̀ ẹ má pa mi ọmọdé ara mi ni mi ta ló wá fẹ́ pa ẹ́. mi ò níyàn kankan fẹ́ pa mí ṣùgbọ́n ojú lalákàn fi ń ṣọrí. ẹ máa gbà mí kí ló ń ṣẹlẹ̀ ẹnu léyìí torí ọlọ́run ìjò fìlà ojú lalákàn fi ń ṣọrí what is happening. bíi pé adé bíi pé bí tó máa gbé nìyí ṣó wá rí twisita yìí ibẹ̀ ló máa sùn sí látẹ̀lé yìí lọ tó bá wà yín pé kò tẹ́ ẹ lọ́rùn bíi tí mo gbé ẹ gbé ẹrù yìí sí o lè gbé sínú visitors toilet kò yẹ o lè máa mú wẹ̀ ńbẹ̀ kó máa múra ńbẹ̀. kí ni nǹkan tó ṣe ẹ́ ṣé ìṣe pé kankan tọwọ́ bọ̀ ẹ́ lọ́pọlọ ṣó fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún mi nínú ilé ẹ̀gbọ́n mi nínú ilé ọ́nkù mi nínú ilé fámìlì mi ẹ́ nínú ilé tèmi. jọ̀ọ́ jẹ́ arẹ́tí gbọ́ràn nígbò ló pè é sí iná ilé ọ́nkù ẹ̀ jọ̀ọ́ ṣé bíbá ìjọ ilé ọkọ ẹ̀ ni ilé ọkọ mi ni mo wà bó bá dẹ̀ ṣe wù mí ni mo ṣe máa rúùlù ilé ọkọ mi kò yẹ bẹ́ẹ̀ yẹn òun ni mo ṣe ní kékeré ibi ìbàyìí ló mọ máa sùn sí láti wákàtí ìlọ òun ní bísíǹsì ṣe lókè yẹn. dúró náà ṣé wọ́n ti fẹ́ ẹ ni náà sọ fún mi ṣé wọ́n ti fẹ́ ẹ ni bí ìbá ṣe pé bóyá ojú ẹ̀gbọ́n mi náà fọ́ wọn kàn lójú ni wọn fi ríran irú ẹ báwo ló ṣe rìnnà kó irúṣẹ́ wo ló ṣe sára gan tó fi di pé wọ́n ti ẹ̀ plan wẹ́dì pẹ̀lú ẹ ẹ sọ fún mi mo fẹ́ gbọ́ ní ìwọ tẹ́ pé òtí òtí òtí dèbí tó máa jókòó sí o tó bá mọ̀ kó tètè mọ̀ ẹ̀yà lé ló ṣì fẹsẹ̀ tọ̀ tí adìẹ mi bá tẹsẹ̀ bọ́ fún ẹ wò wá ẹ̀ ti ara ẹ. sori bíi pé tí wọn ò bá fẹ́ mi lójú ẹ̀ wọ́n á fẹ́ mi lẹ́yìn ìyẹn tún kọ́. ẹ fine kọ́ tí mo ti dúró dè láti gbọ́ nìyẹn ẹ wo wedding yẹn ò wà ní bí bá ṣe pé bàdá mi ò ríran ojú ọkùn mi ti fọ ní irú ìwọ ìwọ náà dà ìwọ wá kẹrù tèmi síta. ìjọ ọkọ mi ni mo wà bó bá ṣe wù mí ni mo lè ṣe fọwọ́ lálẹ́. ṣé wọn ti fẹ́ ẹ ni. àwọn ah, fẹ́ mi wọn dẹ fẹ́ ẹ ọ̀rọ̀ àfẹ́ ló ti lẹ́yìn kí ló ṣẹlẹ̀ torí ọ̀lọ́ kí ló dé káàkiri ah, jágúrò lélẹ̀ ah, ṣéyàwó ẹ̀tẹ̀ tí jágúrò lélẹ̀. Eh, eh, ó ti tó nà ẹrù mi ló gbé síbẹ̀ yẹn o. ẹ eh, kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹbí ẹbí ìyàwó ìyàwó àtàtà tẹ́ ẹ ti fẹ́. orí ò ọdẹ orí bó ṣe. kò lẹ́kọ̀ọ́ ẹ tí òmòye tó ń tà ẹjọ́ ló fẹ́ rò. ọ̀làwálé several times ni mo ti sọ fún ẹ pé ìbáṣepọ̀ ìbàntí lámìdé kò lè work nínú ilé yes kò lè work. iṣẹ́ wedding planner ṣe wedding planner ni enough is enough èmi ò ní àwọn family tó lè wà bá mi organize ẹ̀. and i have to clear this today you have to choose between Lamide and I tó bá dé ti mọ̀ pé Lamide ló fẹ́ choose mo ti lọ bí òkò nìyẹn. <laughs> ṣé ti gbọ́ ó ti fọ́ lọ bí òfò rọ́bà ìyàwó ta ṣẹ̀ṣẹ̀ gbé tó ti ń ka ayé àsè àtẹ̀sẹ̀ kan bodò ọ̀nífà tábà wá sí méjèèjì bọ́ ń tọ́ o ló di ká ló lọ́ní bá gbé wa lọ ẹ̀wọ̀n ẹ̀ tí ì rí ìyàwó lélẹ́yìí ó tún máa wá parí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ó wá ní kẹ́yìn choose nínú èmi àbọ̀ òun nìkan tó ṣú ọ̀fun mi bàjẹ́ hundred percent assurance ni mo ní wípé ẹ̀ lè ever choose ẹ̀ over me. Ẹ oh. eh, Lámídé dá dúró níbẹ̀ so ó sọ fún mi pé tí opportunity to choose between you and my wife tó bá open màá wá mú ẹ over my wife. ah uh, of course. I am very sorry it is my wife or nothing ṣó ti yẹ no role oníkàlùkù yín yàtọ̀ you are my sister and you can only play the role of a sister she is my wife you can't play the role of my wife so wàhálà ò lè dé nísìnyí kí n wá mú ẹ over my wife I am sticking to my wife so that is the fact. kọ́tà ẹ̀ sọ òye mi ipe ẹ̀ ń choose Bímpé over me. ìwọ ló sọ bẹ́ẹ̀. you are choosing Bímpé over your own niece. I will do it over and over over a million times I will continue to choose her over you tí o bá dẹ̀ wọ inú skull ẹ kò jẹ́ kó máa yí ẹ and I am saying it to you right now I am sticking to my wife kò jẹ́ kó rí ẹ pé you have to take whatever she wants and accept it or you leave. ẹ sọ pé ìyàwó iṣẹ́ tẹ̀ ti fẹ́ ni. bó wàhálà ti ẹ̀ nìyẹn mò ń pa lówó ìfún nígbà tí kò fẹ́ yí ẹ that's the right thing she is my wife and I am sticking with her Bímpé Bímpé. àbí mo gbé ọkọ wa lettuce Bímpé over me nílé ayé yìí náà ní inú ilé yìí náà ní Bímpé ti ju ohun fẹ́ mi ipa táwọn bá ṣe wẹ́ẹ̀dì lójú ayé mi wọ́n á ṣe lẹ́yìn mi ó dá ká máa wo ẹni tó fẹ́ ṣe wẹ́ẹ̀dì lójú ayé àbí ẹni tí ò tiẹ̀ ní dúró ṣe wẹ́ẹ̀dì àti ṣé bí dáàdì ṣe ń bá yín sọ̀rọ̀ láti jọ ìpè kẹ́ mú ọkọ wa ṣé etí yìí di ni ẹ̀gbọ́n ni. wọ́n ní ẹ mọ́kọ wálé ṣé bí wọ́n ní tọ́kọ bá kú ọkọ lèèyàn fẹ́ náà ẹ dẹ̀ wà ẹ ń lọ sílé ọkọ wálé kiri ẹ dẹ̀ disturb àwọn àtìyàwó wọn kí ló ń ṣẹlẹ̀ gan-an kí ló ń sọnù lọ́wọ́ yín sẹ́ ń wá kiri. dúró ná ṣé òun advice mi ni àbí òun lecture mi. èyí tó bá wù yín ni kẹ́ sọ o èyí tẹ́ bá ti mú. bí

sísẹ kò ṣọgbọ́n kan tó ń sọ eh. èmi ló bá sọ̀rọ̀ o. Eh. mẹbí ọmọ ìyá yín lẹpọ ọmọbìnrin. kí má lè bá wí kó máa bú mi àbí irú ọ̀rọ̀ wo ni sísẹ kò gan sọ lẹ́nu. òótọ́ ọ̀rọ̀ náà dẹ̀ ló ń bá yín sọ o òótọ́ ọ̀rọ̀ ló ń bá yín sọ eh. torí bọ̀dá wálé tẹ̀rí yẹn wọn kẹ̀dẹ̀ níyàn lára wọn níyàn lára. ìwọ ní wàhálà èmi ló ní wàhálà ó ní gbogbo ní òjò pé pọ̀ òṣì. Oh, <laughs> oh, oh! ṣá. ìbẹ́jì mọ́ ìbẹ́jì mọ́. lélẹ̀ tó gbà. bébí ẹni ń gbómi wá ni. labakẹ́ Sir, are you with your sister tán. bẹ́ẹ̀ ni sà. kó lọ fún mi ní soft drinks ó bu omi wá fún mi ṣé etí ni mo fe fi eléyìí mo fẹ́ dà sí àbí mú àbí kí n fi bọ́ ojú. ẹ ẹ ẹ bébí yìí lẹ́ni ń gbómi ohun mi ṣe wá gbogbo nǹkan tẹ sọ. dátùsí orí mi ò pé ní àbí. dájẹ́ wo ló bá wí dájẹ́ wo ló bá wí olùkọ́mọ rà náà dán ló fẹ́ yà láyé tiẹ̀ ni dábò olùkọ́mọ jẹ́ ìjàdí ló fẹ́ yà mò ń bá ẹ sọ̀rọ̀ o gbọ́ sí mi lẹ́nu kí ni problem tó ń láyé ẹ dábì lóhùn. kó tẹ̀ sọ òye mi dájú. kò ní yẹ ara tí ìyá ẹ ló di kò ní yẹ mo sọ fún ọ fún ẹ bẹ́ẹ̀ lókè àbí o ti lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ olóòtú làwọn ọmọ wèrè káàkiri tẹ́tẹ́ máa wá lọ sí pàtí máa lọ sí club káàkiri ọlọ́run jẹ́ kó lùgbàdì ayé ní ìtọ́ sọ pé wọ́n ń lọ wọ́n wọ́n ṣe àwọn ọkùnrin mọ́ fi bá wọn lò pọ̀ kankan yẹn má kọ́ ṣe wá tẹ̀mí do you understand. dádì bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin náà lẹ́ni pé kí n sacrifice everything tí mo bá ní láti that is not what i'm doing. tẹ́mi lóhùn. báyìí ni wọ́n tẹ̀ ṣe. ẹ bẹ̀rẹ̀ kí ni kò tẹ̀ ṣe gbọ́dọ̀. Daddy. My dear. Kì Daddy. Ah, ah, kí ló ṣe? Àǹtí mi. Kí ló ṣe? Kí ló ṣe? Daddy. Mo lọ pe driver wà ní kọ́ńtù. Ẹ wojú mi Daddy. Sísí ẹ̀kọ́. Ó máa ti sọ fún ẹ pé kò yé gígbe. Lóde ẹ ó ṣàfẹ́ kó bá mi. Ìgbà òní dókítà ṣẹ̀ṣẹ̀ wá síbi tó sọ pé kò má gígbe. Ẹ wọ́n ní kò yẹ pariwo. Ìwọ́kùnrin má máa kó bá mi. Mo dárò pẹ̀lẹ́. Ẹ̀yà bá mi kí ló ṣẹlẹ̀ ṣínà bíi ti báwo kí ló tún ṣe ṣínà mo lè wà mo ń bọ̀ sí ìsìn ìjọ́jú. ṣé ṣé o ti wá òkè sàn. no má worry i will get back to you just hold on. ṣebí wọ́n sọ fẹ́mi pé ká máa wò bóyá o máa fẹ́ lójú mi àbò máa fẹ́ lẹ́yìn mi nínú èmi àti ẹ̀ta ló ń ṣe wedding sìn ẹ́. Hello, hello, hello, bana bir şey var. wúlò fún èyí ó wá ní lágbájá ń kú tàmẹ̀dọ̀ ń kú dúpẹ́ àti mary tó kú èmi tí mo pa wọ́n nì. kí ló ṣe fún ẹ. ìlànà ìgbà tó travel mo fẹ́ mú ìwà jẹjẹ ìjẹjẹ mi tá à ń gbẹ̀ngbẹ̀ ayọ̀ kí ló dé fún mo pa bọ̀bọ́ yẹn dànù oyún oṣù mẹ́rin ẹ̀ tó tún wà nù mí mo yọ́ dànù all because of you o wá wo Táíwò ìwọ ló ń wo pa o ń wo pa wèrè ẹlẹ́sẹ̀ gbígbẹ tó dàbí àfin jọ kí nìkan tó ń wá lára ẹ̀ tí mi o ní kí nìkan tó fẹ́ kí ló fẹ́ lára pa tí mi ò ní ẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ tí ó sì ń bì báyìí kí nìkan don't say it again máa fọ́ orí ẹ̀ dànù wálé mi ò rán ẹ o. èmi ni mo pa pa èèyàn fún ẹ yes all because of you torí pé kó wá lè trace ibi tí kú ẹ ti wá mo ṣe pa lọ́nà tó rọrùn jù tí wọ́n lè ní mọ̀ mo fún lákùjẹ mo ìjẹ́ tákù yẹn níbi tó ìjẹ́sọ̀ yẹn níbi tó ti wà ìlè trace ẹ. mo ti gbọ́ wọn ò tí kú tán mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ni eléyìí wèrè tó pèrè lọ́rẹ̀ẹ́ mi mọ ọkọ tó ní tó fẹ́ fi tọ́jú mi tó ní gọ́ọ̀t àti máa tóòsì mi bó ṣe bó ṣe máa bá kúrè injection tí mo fún wọn ò lè ró oògùn ẹ̀ ṣe àánú eléyìí ló ṣe mí jù torí kò ṣẹ̀ mí kò rò mí àrìnfẹsẹ̀ sí lásán ni ọ̀rọ̀ ẹ̀. àbí kí tiẹ̀ fọ́ eléyìí lórí dànù jọ torí ọlọ́run jọ torí ọlọ́run fílẹ̀ má ṣe kọ́kọ́ fún jọ torí jọ jọ. ó yá dìde. ọlọ́run. bó ṣe wà yàn á ń relocate mi. lásìkò. Ghana. Ah. yeah ibi tẹ́nibọ́dì ó ti mọ̀ wá ṣèbó ọ̀rẹ́ mi àti àsàbúrò ẹ̀gbọ́n àtàbúrò kò sí nǹkan tó jọ mi ṣó. àwọn ilé ìwà kọ. ṣé kí n west wọn. àyè ọ̀hún ìwà rẹ̀. ṣé wọ́n jẹ́ bí ẹ. já a lọ. move. já a lọ. Ah, àwọn làwọn lẹ. kí lè sọnù tẹ̀ ń wá kiri kí lè pè yín síbí ajá tó wọlé tẹkùn níyìn o dandan ní kẹfẹ jẹwẹ. Thank you. movie méjì wọn fẹ́ra wọn ẹ rò pé ó ṣá. foreign movie kọ́sìn méjì fẹ́ra wọn ẹ possible. ìyẹn lọ́dọ̀ tiwọn lọ́hùn yẹn bọ̀ ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ń bí especially yorùbá àwa ò fààyè gbárù ẹ̀ àṣà wa ò gbà. so you mean it's possible. yes very very possible. nǹkan tó bá wọ̀ ẹ́ lọ́kàn èèyàn lè ṣe. ẹ anything tó bá ti wọ ẹ lọ́kàn torí pé ó wà okay bíi tó but at the end of the day tó o ní regret pé why to fi ṣe eh? it's okay. Daddy, so you mean I should always follow my heart? Yes, my baby. <clears throat> always follow your heart. <laughs> question ti pọ̀ jù fún ẹ. that's why I love you my baby. <laughs> mo nẹ́ni tó jẹ́ pọ́kàn mi fásì bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé ètò yẹn ni kò tí ì tó dáadáa ni mi ṣe tí ìwà sọ fún yín tí mi ti sọ anything nípa ẹ̀. Hmm àkókò tó. Ah, ó máa jẹ́ kó tò nìyẹn gbogbo nǹkan tó bá necessary láti kókó sacrifice sacrifice to get what you want. <laughs> ọ̀tọ̀ ni nǹkan tí mo rò pé wọ́n sọ fún mi. Ah. mo fẹ́ sáwọ̀ mo gbàgídí mi náà ní ibi tó parí sí rẹ̀. Ah. Kò lẹ́nìkan tí wọ́n mi dé. Mm.